أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون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 يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أتركات أنا نبوة محمد صلى الله عليه وآله وسلم أتي أورا إليه أتي أورا صحابة أنا محمد صلى الله عليه وسلم ونخيركم خيركم man ta'allama al-Qur'ana wa 'allamahu arábìnrin ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ pé ó kọ́ ìmọ̀ al-Qur'an al-Karim ó sì fi ń kọ́ ẹlòmíì ẹgbẹ́ hadith yìí ó ń sọ pàtàkì àti ọlá tó ń bẹ níbi mímọ̀ kọ́ al-Qur'an al-Karim mímọ̀ akẹ́kọ̀ọ́ nípa ẹ̀ sheikhuna al-Allama ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n ní kíkọ́ ó kó sínú kíkọ́ bá àti nkà àti ìtumẹ̀ ẹni tó bá ń kọ́ àwọn èèyàn àtẹni tí ó ń kọ́ nínú àwọn ẹni tó lóore jù lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n wà ọlọ́kùn mọ́sá kàwá kún irú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam àmì anábìwá mashitama qawman fi bayti min buyuti Allah yatluna kitab Allah. يتدارسونه بينهم إنا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده Ànábì ní àwọn èèyàn kan ò ní wà nìkan nínú ilé Ọlọ́run kí wá ni wọ́n ṣe ń bẹ̀ yatluna kitab Allah wọ́n ka al-Qur'an al-Karim wọ́n ka tẹ́wọ́ lọ́wọ́ bá wa yatadarasunahu baynahum bákan náà wọ́n ń gbé ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọ́n gbé yẹ̀wò láàrin ara wọn arábìnrin kò síbi tẹ́lẹ̀ o ti ṣẹlẹ̀ àfi kí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò ṣe orí ńlá ńlá wọ̀nyí fún wa arábìnrin illa nazalat alayhi musakina ìfọ̀kànbalẹ̀ ọlọ́run yóò máa sọ kalẹ̀ sáàrin irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run mọ́sáláyé sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ mọ́sá sọ kalẹ̀ sáàrin wa arábìnrin wa tó fi ẹtì mọ rahma ìkẹ́ ọlọ́run bá wọ́pọ̀ wọn dárò ọlọ́run ìkẹ́ rẹ musa àti kẹwa ní kẹta yé àti tàlùkìyàmà arábìnrin wa hafati wọn mọ̀láyìká bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀láyìká ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn náà wọ́n máa ọlọ́run tún wá máa sọ nípa àwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ láyé eléyìí tó ń tọ́ wa níka òun náà ni pé kéèyàn ó jókòó láti gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ sùn fún ọ̀tá wa náà nítorí ní owó iyebíye lórí kọ́nà tó ń sì jẹ́ kí ẹ̀sìn náà kó wàdà kó bàjẹ́ kó fún alájọyọ̀ rẹ̀ kó dẹ̀ sàn wọ́n lẹ́sàn tán àti ti ti àlùkìyàmà níbi tí àdúró sí lánàá náà ni mi qawlu ta'ala wa mimma razaqnahum yunfiqun nínú ròyìn àwọn olùpáyọ̀ ọlọ́run lọ subhanahu wa ta'ala wọn náà ni pé wa mimma razaqnahum yunfiqun àwọn tó jẹ́ pé nínú tí àwọn ọlọ́run lọ subhanahu wa ta'ala nínú tá a fún wa wọn máa ń ná sí ojú ọ̀nà ọlọ́run tí wọ́n sì pé nínú ròyìn àwọn máa ń jẹ́ ná òun náà ni owó nígbàgbọ́ nínú àlùkò ìdè nínú kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan làwọn tí ọlọ́run ọba subhanahu wa ṣàlàyé fún wa tàbí tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún wa tẹ́gbẹ́ àlè fojú wa rí asibọ̀dọ̀ gbà nǹkan ẹ̀ṣẹ̀ rí ni wọ́n ṣàlàyé fún wa ìròyìn ó wà ní alukur'an ó wà ní sunnah anabi muhammad sallallahu alayhi wa sallam ipe ntí bẹ́lá alìjẹ́ nínà òrìrì ni ní tó jẹ́ pé etí kan ò gbọ́ rí ni bákan náà yín tẹ́mi ò lè níbẹ̀ láì jẹ́ náà kẹ́ni bá ní ẹ mọ̀ lè já tara wa èwo lọ́rọ́ pé àdẹ́tù lè bá di ọ̀sọ̀ àlẹ́hìn máa là áyín ọ̀rọ̀ ẹ̀t àdẹ́tù lè bá di ẹ̀mọ̀mí máa là áyín ọ̀rọ̀ ẹ̀t wàlà ọgbọ̀nún sẹ́miàt wàlà ọ̀kọ̀tọ̀rọ̀ àlàkọ́lùbì bàṣà fún àwọn ẹrú mi tí wọ́n jẹ́ mùmíní tí wọ́n jẹ́ ẹni rè mala ẹnu rọ̀at ohun tójú kan ò rí rí ń bẹ nílẹ̀ fún wọn lálùjánnà wàlà ọgbọnọ nsẹmi a ohun tí etí kan ò gbọ́ rí ó bẹ ní ìpèsè fún wọn nínú àlùjánnà wàlà ọkọ ala qalbi bashar kóra fún ìrò ní dáadáa ní ìgbádùn ó ń bẹ fún àwọn ẹ̀rọ ọlọ́run nínú àlùjànnà tẹ́nìkan ní kílà rí kílà gbọ́ eléyìí nínú kọ̀ọ̀kan tẹ́yìn ó dídá gbọ́ sí ọ̀nà ìlú a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa sàárè kò sẹ́ni tó ti gbẹ́gbẹ́ rẹ̀ níbi àwọn táwọn sọ rẹ̀ ṣùgbọ́n à ń sọ nítorí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam asọ́dúkọ̀ masdúk nàìjíríà pé olódodo ni ntọ́lọ́ọ̀bá sọ̀kalẹ̀ fún òdodo ni á ti gbà yẹn bẹ́ẹ̀ náà lè ṣe rí bẹ́ẹ̀ náà wà ní gbogbo ibi yaat gbogbo tó bá jẹ́ nǹkan kọ̀ọ̀kan eléyìí ló kọ́ àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam tánà ìgbà tí ń sọ fún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń tẹ́wọ́ gbà ni wọ́n máa ń tẹ́tí bọ̀ tí wọ́n máa ń gbà pé tó sọ yìí àmọ́ bí kì í ṣe òpùrọ̀ bákan náà òun náà ni iqamatu salat nínú ìròyìn olùpáyọ̀ ọlọ́run òun náà ni pé ìlú wọn kí wọn èèyàn máa gbé ìmọ̀ ìgbèdúró àti ṣe náà wà lórí ilé ìlànà ibi wọn dúró sí nínú ìyẹlẹ kẹta ọlọ́ba ni wọn mímọ razaqnahum yunfiqun nínú ìròyìn àwọn olùpayọ Ọlọ́run òun náà ni pé nínú tá a fún wọn ní dúkìá yunfiqun wọn máa ní sójú ọ̀nà Ọlọ́run ọsọ fún wa lánàá nínú tafsir wípé àwọn ẹ̀kọ́ kan bẹnu gbólóhùn Ọlọ́run tó sọ pé wọn mímọ razaqnahum yunfiqun látara wípé ní tọ́lọ̀ ọba ló ń bẹ̀ yẹn min tabacidiyan ìtumọ̀ ya olùkọ́ díẹ̀ nínú tá ọlọ́run fún wa iná lánàá yẹn gbọ́dọ̀ tọ́wọ́ ọba ṣe fún wa òrè tó pọ̀ ni ka ní ká ná gbogbo wa tán wọ́n mi mọ̀ nínú ẹ̀ lónìí kan náà ta ló wa ní ọ̀dọ̀ rẹ̀ ní alkiyama eléyìí ó wà lára àwọn nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ ní tá a fẹ́ bó tá a bójú wò lánàá torí ẹ tabawo ní tafsiru àfáwàdà sheikh muhammad lamina shanqiti tafsiru adwal bayani wọn lábẹ́ àyà yìí wọ́n ní abdaro fi hadhihi al-ayati al-karima بمن التبعيضية الدالة على أنه ينفق لوجه الله أو ينفق لوجه الله بعض ماله لا كله أو لا كله وني عبر في هذه الآية الكريمة وني الله بارك ولا منو عجيك لير منو آية الله بالو من دي من دكاوا الدالة من تو أنبين يتون توكسي وناني أنه ينفق lẹ́wájú ìlà pé ọmọ ni yóò máa náwó láti wá ojú rẹ̀ ọlọ́run láti lè fi súnmọ́ ọlọ́run bá àbọ̀ mẹ́ẹ̀lì díẹ̀ nínú dúkìá rẹ̀ ní láàkúláhù kì í ṣe gbogbo ẹ̀. ẹgbẹ́ nínú wà lára tí Sheikh Abdulrahman Saadi tá a fi tafsir wọn ṣe ìtọ́ka tí wọ́n sọ lánàá. àwọn tó wá sàlékún ẹ̀ wọ́n ní wàlámi yóò bá yìí alikadro lẹbi yanbagi nfaqa sinadà báwo náà yà ọlọ́ba ní wà mí mọ rọ̀zàkúná omi nfọ̀kọ́ inú ta fún àwọn olùgbàdo òdodo àwọn olùpáyọ̀ náà ọmọ nàmẹ́ oníjàun ẹgbẹ́lá ọba ọ̀sọ́ àfáàní ọlọ́ba ọ̀sọ́ òdi wọn tààyà ńbẹ wọlẹbi yanbagi nfaqa èrò ló sì lẹ́tọ̀ọ́ fẹ́ni tó lówó láti mú dání kí ni téèyàn ó nà á tó bá lówó lọ́wọ́ kí ló di wọn tí ó ṣẹ́kù nínú walakinnahu bayyana fi mawadi'a ukhra ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe àlàyé ìdáwọn àyè ní nínú al-Qur'an أن القدر الذي ينبغي إنفاقه هو الزايد على الحاجة ibi tó ń fẹ́ ká ná náà ni èyí tó bá ṣẹ́kù lẹ́yìn àti àdọ́bùkátà wata èyí tó ṣẹ́kù lẹ́yìn àti àdọ́bùkátà wata òní wàsádì alẹ́kọ́lẹ́tì lẹ́tì làbùdàmìnà tá a sin àwọn àlàfo tó yẹ ká dí nínú ẹbí nínú ara tába ti di tán òní wàdí àlìkà kakó lè ta àlẹ gẹ́gẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó sọ wípé wọ́n yẹ sàlù ní kẹ̀mẹ́rẹ́ ìfikù ní sọ́rọ́tò mọ̀dọ́kọ̀ kó lè láàfù. ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله آياته للناس لعلهم يتذكرون ربنا سبحانه محمد صلى الله عليه وسلم ربنا ويسألونك ماذا ينفقون àwọn èèyàn ń bọ̀ wá bí ọ́ náàdà yìí fi kún un pé kí ni káwọn máa ná sójú ọ̀nà ọlọ́run ìnáwó sójú ọ̀nà ọlọ́run báwo làwọn ṣe ṣe ọlọ́ba ní kólé làáfù sọ fún wọn pé n tẹ́ mọ̀ náà òun náà ní àlàáfù àlàáfù òun náà ní ti ẹ̀ mọ̀ náà ọlọ́ba ní báyìí lásán ṣe àlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn sódà nǹkan kò ní wọnú ìkejì náà lọ́wọ́. الشيخ الأمين الشنقيطي رحمه الله تعالى المراد بالعفو عفو طلو إن كان يصفوا لأمة بين كمان wọ́n ní túmẹ̀ azaid ala qadri lihajati lati la budda minha ala saytu sirat wọ́n ní tó ń dé ìtumọ̀ àlàáfù yẹn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ làwọn afọ onímọ̀ tafsir tù sí wọ́n ti sọ́dọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ òun náà ni pé àlàáfù níbẹ̀ yẹn òun náà ni azaid ala qadri èyí tó bá ti kọjá ń àwọn bùkátà wo alẹ́tì ilà budamin ah, bùkátà tó jẹ́ pé èèyàn ò lè ṣe láì gbọ́n wọn. wà á da wà wúwa mẹ́ta abu jumhur wọn lọ́wọ́ kan sọ yìí òun náà lọ gòrò àwọn tí wọ́n tún àyà yìí òun ni wọ́n sọ àyà bẹ́nu suratul baqara àyà two hundred and nineteen. يسألونك ماذا ينفقون قل العفو bá ní wọn dọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ni káwọn ná sójú ọ̀nà ọlọ́ ọlọ́ni tí kí wọ́n ná òun náà ní àlàáfù tó tún náà sí èyí tó bá sẹ́kù nígbà tí bá ti gbọ́ bùkátà tó yẹ tán olùwà nínú qawlu ta'ala ńlá rẹ̀ náà lọ́rọ́ náà tó sọ pé hatta afuwan ay kafaru wa kafarat amwaluhum وأولاده وقال بعض العلماء العقل نقيض الجهد وهو أن ينفق ما لا يبلغ إنفاقه عند الجهد واستفراغ الوسع إلى قوله وهذا القول رواج عندك في إليه وجدك يا kó الله سبحانه وتعالى كوفي إنك ta'ala kò يا أخي kan kò ṣe lọ́rọ̀ àyànfọ́ àfipàdàrà táwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó lọ́ba ní kọ́ni màá ná àgbà àdóyè sí pé lẹ́yìn àti kálukú bá ti gbọ́ bùkátà ètò jẹ́ pé téèyàn bá jọ èèyàn jẹ́ lẹ́sẹ̀ níwájú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala eléyìí tábà wo inú sẹ́mi ànábì muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ àti tí wọ́n sọ wọn ni wọ́n bí yàrá ìṣòro bí ọlọ́ọ̀ni wa pé kí ni wàá tánà ibi sallallahu alayhi bí ó ìyẹn máa ṣàní khuluquhu alukur'an ìwà anabi sallallahu alaihi wasallam ọ̀nà ni alukur'an alkarim ìwà rẹ̀ ni alukur'an kò sí sisi kankan tá alukur'an yóò encourage wa nípa ẹ̀ tánà bí oníṣe sallallahu alaihi wa alihi wasallam bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ pé ànáwó sí ojú ọ̀nà ọ̀nà ọba subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alaihi wasallam ọjà tó jẹ́ pé máa ń ná púpọ̀ sí ojú ọ̀nà ọ̀nà subhanahu wa ta'ala abdullahi bin abbas radiyallahu ta'ala anhu inú ramadan làwọn yìí inú hadithi ti mú bukhari كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان oní ẹ tó tọrẹ jù tó lójú àánú jù tí máa ń ná gbogbo tó ní sójú ọ̀nà náà jù ó lànà gba Muhammad ni ó ní àdáni wa máa ń pọ̀ nítorí àánú jù òun Ramadan. ìgbàtàrà wọn ní tọrẹ àánú jù wọn náà ló sùn táwọn à ń bẹ nínú Ramadan ló jẹ́ pé ayé ọlọ́run tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ìgbà tó lọ́n bá fún náà fà. في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أنا في المرة عثمان رضي الله عنه رحمه ولنا ولنا ابو محمد صلى الله عليه وسلم كان يواسينا بالقليل والكثير تبقى أنا من فاوى أموما أقبلوا نبي tó bá sì mọ níwọ̀nba daniel tóun ti bó ṣe mọ níwọ̀nba yẹn anábìrì ni sọ pé kò pọ̀ lọ́dọ̀ wọn yóò tún ṣe àìpẹ́ náà sọ́hábà eléyìí ìsìtì tó jẹ́ pé ó ti ń kásẹ̀ ńlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrin àwọn mùsùlùmí àkàtúntò pé ká pàdé mọ́ṣáláṣí kankera ká pàdé láwọn àyè tá a ti máa ń kó jọ fún ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà káyọ̀ sálámà àlékún sálámà ẹni tó ń rí jẹ kó má bùkátà láti wádìí púpọ̀ nípa ẹ̀ tí ó rí jẹ eléyìí kìí ṣiṣẹ́ sí anagba Muhammad sallallahu alayhi wa sallam o máa dá sójú ọ̀nà ọ̀rọ̀ ọba nínú hadith ti Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu Jabir ibn Abdullah hadith ń bẹ́ẹ̀ nusayid Bukhari àti lọ́dọ̀ Muslim ó ní màá sùn ilà Rasulullah sallallahu alayhi wa sallam shay'an qattan faqala la ó lè yẹ òbèrè nǹkan lọ́wọ́ àgbọ̀bìnrin kánibẹ̀rẹ̀ kò sí nínú àkọọ́lẹ̀ mi padà ṣàlàyé pé kódà tí o bá sí lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ fẹ́ nìyẹn pé kò tí ì sí ilé báyìí padà wá tó bá ti ti bílẹ̀ bùkátà ẹ̀ lànàbí kọ̀kọ́ jọ sallallahu alayhi wa alihi wa sallam eléyìí nínú sísí dáadáa tó yẹ kí á gbìyànjú ká fi kọ́ ara wa ọ̀nà kódà anábìá muhammed sallallahu alayhi wa sallam ó tún máa ń ná owó débi pé àwọn èèyàn ti torí ìnáwó tánà máa ń ná gba islam ẹnìkan béèrè ní àwùjọ kan a wà níjọ́ sunday pé ǹjẹ́ yẹn lè yọ zakaya fún ẹ̀dùnmọ̀ jẹ́ kẹfìrí zakaya kọ́ mùsùlùmí ni àwa tá a jẹ́ mùsùlùmí la ní zaka láàrin ara wa ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ìran àwọn èèyàn kan sí wal mu'allafati qulub qulubahum àwọn tó jẹ́ pé afẹ́ fàyè ní wọn mẹ́sìn àìmáyé èèyàn ló jẹ́ pé látara ti tọrẹ anabi sallallahu alaihi wasallam ló padà gba islam ẹ wá wò tó bá fi jẹ́ pé àwọn tó jẹ́ kéfìrí wọ́n bá ń wọ ọrẹ tánà bí nta islam bá fi wù wọn wọ́n fi padà ń gba islam bí wàá ní ọrẹ yẹn ṣe kárí tó lọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ anas ibn malik radiyallahu ta'ala anhu nínú sahihu imam muslim ولما سئل رسول الله صلى الله عليه وسلم شيئا على الإسلام إلا أعطاه ونما في عن صلى الله عليه وسلم وبير كان لو أنا ديري lórí pé a fẹ́ fi ra ẹ̀mí ẹni sínú islam a fẹ́ fi rọ̀ lẹ́mìí kánàbí sallallahu alaihi wasallam wa máa fi nǹkan ẹ̀ka lẹ̀ wọn kò sì bá fi islam gbẹ̀lú ànábì kánàbí òní filẹ̀ wọn ni wàlá qad jaa rajulun fa àkọ́rù gọ́nà mà ń bẹ́yìn nàìjà lẹ́yìn. Ànábì sallallahu alaihi wasallam arákùnrin kan wá bá níjọ kan Ànábì wá fún arákùnrin yìí ní gọ́nà mẹ́ bẹ́yìn nàìjà lẹ́yìn. Kí ni jabal? Òkè àrẹ́kọ̀. Jabalayn òkè méjì. Ànábì wá fún ní sheikh sallallahu alaihi wasallam wọn ni tún ilé orin pé àbọ̀wò gọ́nà mà ń kẹfì anabi fúnla ju àbùkù sallallahu alaihi wa alihi wasallam ó kàn wá anabi umari anabi wa ni adu àbùkù àwọn mi nìkan fún un wọn lọ́la kùnrin fàájà yìí la kó mi ìfà kọ́ arákùnrin wa padà sódò àwọn yẹn níbà ń sọ pé ya qawmi aslimu ẹ̀yin yà mí ẹ̀dà islam fa inna muhammadan yuti ata'a man la yakhsha al-faqra muhammad yìí tó bá fẹ́ bu yẹn ní nǹkan ìmọ̀ ń bùn yàn níbìrin tó jẹ́ pé kì í bẹ̀rù sí lẹ́yìn àti wọn fún yàn ta sallallahu alaihi wasallam arábìnrin òní nǹkan mẹ́wàá ń sùn wẹ̀ wọn tọrọ òní yóò ti àtọ́ man la yakhsha al-faqr làwọn wà ní òṣìṣẹ́ ẹlòmíràn àtúnyẹ̀wò ètò ń bẹ lọ́dọ̀ ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọwọ́ bó ti dé bójẹ́ẹ̀tì lé kò sí bí bùkátà ọmọ yẹn á ṣe lè tó kò ní ìbílẹ̀ sínú bọ́jẹ́ẹ̀tì wọn ni ah kò kún ò sí nínú bọ́jẹ́ẹ̀tì kódà anabi sọlá ayọ sọlá anabi ní inú sọdakọ tó dáa jù òun náà ní sọdakọ tó jẹ pé èèyàn ṣe nígbà téèyàn nígbà tápò nígbà tápò olùgọgọ ambos ìwọ sí ẹni tápò olùgọgọ jẹ pé nítorí fẹ́ mú bẹ́ẹ̀ yìí kò ní ìyẹn kankan tó pa ọlọ́run àti sọlá àdó sọlá lábáwá yà lọ sọ àwọn yẹn ìwádìí àsìlámù báńdà bí ṣe máa ń fún yàn ní nǹkan ẹ máa ń fún yàn ní nǹkan bí ẹni tó jẹ́ pé kì í bẹ̀rù kó lè tán ni wọn ni wà nǹkan rọ́jò lẹ́yọ́sìlẹ̀ ó ní kódà láyé àrùn sọlá àdó sọlá ẹlòmí àmọ́ wá tí ó wàá sọ kẹ́lìmọ̀ ṣáádà ṣáádà ńlá ilẹ̀ ìlọ́lá tí ó wà lóko àsìlámù ó ní rọ̀jẹ́ àmọ́ ó ní mẹ́rin ilé ìtòlẹ́ wa gba sinamu náà ayé náà tó gbọ́dọ̀ tuma pé tó bá fi sọ báwọn ní tó bá fi lọ́wọ́ ànábi sọ́nà àrùsánà kóńtì ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ànábi ò fún un onífàmà yẹlba fún ilẹ̀ àyẹ̀sí rẹ ẹni ẹkú ló ti gba sinamu tání kò ní pé sígbà tó gba sinamu yìí hàtà yakuna ìsìlámù àhàbà ilé ìmìnà dúníyà wà má àlẹ́ yìí ha. sọlá bá gba sinamu tán ọ̀rẹ́ ànábi ní ìwé ń ta tó bá tó wá rí ànábì gan tán lánàá rí gan sallallahu alaihi wasallam tó bá tó wá rí wà dáadáa mí orí torí tánàbí fẹ́ kò ló fi wá ìsìláàmù yóò wá wùjú gbogbo ayé bímọ kì í sọ̀rọ̀ sọ́dá kan ọ̀rọ̀ yóò kún sọ́dá kan ní padà ó tún wá sí pé nígbà míì ìtàn míì tẹ̀yìn òfojú síbẹ̀ inú ìwọ ẹlòmíì nìkan ẹnì ká bèrè ìbéèrè kan níjọ́ kan lọ́wọ́ mi wọ́n ní pé ǹjẹ́ tí a bá ra àwọn ẹ̀yà Ṣàngó yìí jẹ́yìn lè fún ọ lówó wọ́n mo ní kéde two sides of a coin òní masala yìí torí èèyàn lè rí náà sùn látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tára mi sọ yìí pé ẹ̀ má fún ẹni tí kì í ṣe mùsùlùmí lówó ṣùgbọ́n èyí tá a wò ni pé tí mùsùlùmí bá bùkátà tẹ́ni tí kò ṣe mùsùlùmí bá bùkátà mùsùlùmí yẹn ní àkù lórí wájú ẹni tí kì í ṣe mùsùlùmí lọ tó bá rà bisimilá àlùsọ́lá àwọn ìlà tó sọ́ọ́ṣì ìlà mọ́mìnà wọlé ya olùkọ́ àmàkà ìlà tàkìyò má báyà dọ́rẹ̀ tí ì bá ti ṣe mọ̀mìnì bákan náà tó bá ló jẹ tó fẹ́ bu yàn jẹ mọ̀mìnì ni kó gbé fún tó eléyìí tó bá jẹun tiẹ̀ tán yóò lọ ọ́fíìsì náà ni tó bá lókun yóò fi sin náà yóò wà mọ́ṣáláṣí òtújọ́ bùkátà tiẹ̀ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ láti sin náà ṣùgbọ́n tí a bá fún kéèké lóúnjẹ ebi yóò padà dìde láti lọ fi apọ̀ ọlọ́run bá náà ni ilé iṣẹ́ wa túmọ̀ sí wípé tí kéèké ní báwá sọ́dọ̀ èèyàn èèyàn gbọ́dọ̀ fún wọ́n ní yahudi yá káwọn bá Aisha radiyallahu ta'ala anha wọ́n ní at'imuni a'adakumullahu min adabil qabr ẹ fún mi lóúnjẹ o ó wá sẹ́nu ọ̀nà yàwó Aisha ó ní ẹ ọlọ́run ọba yóò là ní ìyanu sáré so eléyìí làáṣà àbúkẹ́ kó dá arákùnrin dúró títí tànàbí fi dé nígbà tànàbí wá dé wá rèé pé arákùnrin arábìnrin yìí ń sàn kankan arábìnrin kan wá Yahudi yà ni Yahudi ni oníkàfọ́ oúnjẹ ọlọ́wọ́ làwọn mi yà sáré anabi wa ni naam adaabu lqabri xaqun tòótọ́ ló sọ ìyá ń bẹ́ẹ̀ ní sáré tòótọ́ ìyá wa ṣàṣìpadà fún arábìnrin yẹn sọtún wá sí pé alàlẹ stehbab òní pé tí mùsùlùmí àti kèfèrí tábà fẹ́ tọrẹ akọ̀dámà àgbọ̀lá fún mùsùlùmí lórí ẹni tó jẹ́ kèfèrí ṣùgbọ́n fún maslaha mi alẹ́ fún kèfèrí náà nìkan ìmọ̀ràn kan ojú tí a bá fi wò ni tí a bá wò pé bùkátà yìí bùkátà tó yẹ kí a jẹ́ fún mùsùlùmí ni owó yẹn lọ fún mùsùlùmí má fún ìyàwó ló sà ṣùgbọ́n tí a bá wò maslaha mi èèyàn lè fún àwọn mùsùlùmí tọ̀ rẹ̀ kódà ó láǹfààní jọ́ mi kẹ́ sọ pé màmá ẹ̀ wá gbé mi tẹ̀ ń ṣe pàtìpàtì kí ni gbogbo owó ẹ̀yọ́ tó tó mọ́ra ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ tí a bá jẹ́ tí wọ́n tọ̀ rẹ̀ ṣáà kó lè fi tìbalẹ̀ kó gbọ́yìn kele anabi sọlọ alasọlọ ama fún yẹn ní nǹkan àwọn yàrá yìí tó rí ipá anabi tọrẹ wá gba islam tó yẹ mọ pé anabi tọrẹ ṣùgbọ́n bàbá dé islam yẹn fún mi pé ah nítorí mi ní islam kọjá ọ̀rẹ́ sallallahu alaihi wa alihi wa sallam so àpèjúwe dáadáa lélẹ̀ yàrá Aisha radiyallahu ta'ala anha ó sọ̀rọ̀ ayé nínú ìwáyà lọ́dọ̀ mọ́mọ́ pínlẹ̀ bí annahum dhabahu shatan oníjọ́ kan àwọn pa ẹran kan faqala nàbí sallallahu alaihi wasallam ma baqiya minha ààbì ni àwọn tẹ́ pa kíló sẹ́kù bẹ́ẹ̀ nínú àwọn tẹ́ pa yìí yàrá Aisha radiyallahu anha ó ní ma baqiya minha illa katifuha kò kún kankan náà ju bí apá ẹran yìí lọ́wọ́ àpẹẹrẹ náà ló sẹ́kù anábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n bá nàbì sọ̀rọ̀ anábì baqiya kulluha illa katfuha gbogbo ẹ̀ ló sẹ́kù gbogbo rẹ̀ pátá òun sọ pé gbogbo ẹ̀ ti tán tó sẹ́kù náà ní apá bí èjìká rẹ̀ lókù anábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ pátá ìlú ti tán èjìká ẹ̀ nìkan lókù gbogbo ẹ̀ pátápátá ló kù ẹ̀ nìkan ló kí ó tún wá sí pé èyí tá a fáwọn èèyàn yẹn ńlá bá wọn jọ lọ èyí tá a fún àwọn èèyàn ńlá bá wọn jọ lọ wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallah eléyìí nínú ìròyìn mùsùlùmí dáadáa wọn náà ní kí wọn máa gbìyànjú kó máa ná owó kó máa ná nínú dúkìá tó lọ fún fáwọn ọmọ ẹ̀yà tí wọ́n jẹ́ mùsùlùmí ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ aláìní láàrin wa eléyìí nínú ṣèṣì tó jẹ́ pé àgbẹ̀rọ̀ fi kalẹ̀ ni òdàgbé àgbèrò balance ẹ̀ náà kọ́mọ̀ kó má ṣe wàlẹ̀ tó má tó wọ́n ní kan nínú àwọn sálàfùnà sọ́ọ̀lì ẹnìkan lọ́ba wọn ni ayélujára lẹ́yìn yunfiquna fi sabilillah sirran wa alaniyatan orí àwọn èèyàn kan tọ́lọ̀ ọba júwe nínú alukur'an ni wọ́n máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbẹ̀ndà lọ́sàn-án àti yóò wọ́n máa ń ná sójú ọ̀nà ọlọ́run wọ́n níbo làwọn èèyàn ń sẹ́kù sí àfáàní dáàbò àwọn èèyàn tí wọ́n ní àwọn mùsùlùmí tí wọ́n ṣe lọ wọn láyé mọ́ ya ń lẹ̀rí ilẹ̀ láyé alóòrè nẹ́sà ilẹ̀ àfà nígbà táwọn náà tún wá fa awọn kan dani dání wọn ṣùgbọ́n kéèyàn jẹ́ tí mo gbé bùkátà mùsùlùmí tí mo tọrọ àrùn ọlọ́run tó dáa púpọ̀ ni. anabi sallallahu alayhi wa sallam inu hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu anabi la hasada illa fi ithnain anabi kò sígbà láàyè nínú ẹ̀sìn ọlọ́run fún pé kéèyàn máa jowó ẹnìkan àfi nǹkan méjì àwọn afáàní hasad níbi ìtumọ̀ ẹni algiptọ̀ tó jẹ́ pé hasad kéèta ní hasad alábi ní akéṣe kéèta ní dex kéèta iná ní zawalu ní ìmọ̀tìrì gọ̀yì ìkéètò náà bá ké nìkan kíkẹ́ kó lọ́dọ̀ ẹ̀ ẹ̀rẹ́gbẹ́lẹ́ nǹkan bóni alábi táwọn ní dalẹ̀ ó bí oní àlẹ́gẹ́tọ̀ àlẹ́gẹ́tọ̀ ni pé kéèyàn máa ju dáadáa tẹ́ ọ máa fi ọkàn náà dúpẹ́ fọlọ́n fẹ́mi yẹn tí wàá máa ran kan rẹ̀ láìsí pé kìtẹ́ nẹ́kùn rẹ̀ abẹ́là láhàsàdà ìlà fìtìnẹ́yìn a kì í máa ju kankan lórí kankan àfi nǹkan méjì arábìnrin nǹkan àkọ́kọ́ tá a máa ń jowó ẹ̀ òun náà ni rọ́jùlù àtọ́ àtọ́ hùlọ́ náà lẹ́nu ọkùnrin kan tóbi àtà olùwàhùn mẹ́rin ọlọ́ba fún mi owó ọlọ́ba fún mi dúkìá anáni fasalátọ̀hu alẹ́ ẹlẹ́kẹ́tìhì bó ṣe wá bó ṣe wá ní dúkìá tó yẹn ọlọ́ba subhanahu wa ta'ala ní wa ń lò lọ́rùn láti mú burú yìí sójú ọ̀nà ọ̀nà kì í wọ́n rí i tó kù lórí ètò ẹ̀ kó má gbọ́ ẹnìkan ní bùkátà ní àtìmá sallallahu alayhi wa sallam wọn náà ló dẹ̀ sọ fún wa ó di màá ná kọ sọ́dà kọ tó ń mi màá ni arábìnrin kò yàn ná kìí sì àtàrà pé yàn ná dúkìá wọn fún mi dúkìá yìí tó fún wa máa dínkù arábìnrin kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ màá ná kọ sọ́dà kọ tó mi màá ni nínú owó kò ní kó wọ́ tán tánà ní sọ́dà tẹ́ bá ná tẹ́ ná tẹ́ ná kódà yìí tó súnmọ́ náà ni ó yẹ máa pọ̀ sí i ẹ̀wọ̀n tó lọ́ba subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an al-Karim. ẹwù àpéjú tó lọ mú wá مثل الذين ينفقون في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́run مثل الذين ينفقون أموالهم في سبيل الله àpèjúwe àpẹẹrẹ tá a lè fi kalẹ̀ fáwọn tí ní wọn sójú ọ̀nà náà ọlọ́run kà مثل حبة ó dàbí kóró rúbì kóró rúbì yìí gbàtà kìbọlẹ̀ àǹbẹ̀tẹ̀ sábọ̀ àṣànà àbílà nígbà tí wàá máa yọ kání àgbàdo àgbàdo ọ̀kan tá a ti bọlẹ̀ ọwọ́ ayọ̀ sírí méjì àǹbẹ̀tẹ̀ sábọ̀ àṣànà àbílà ọwọ́ amú sírí méjì jáde ọba àti kulli sumbulati mi'atu habba lórí sírí kan lórí sírí kan kóró ọgbọ́n wá ń jáde bẹ́ẹ̀ ó tún àti bàbá ní ká ṣe simple calculation lórí ìṣèlú kan tó bá jọ gọ́ọ̀mù omi hàn pé límìtì yẹn hábà mélòó ló wà mẹ́ seven hundred èwo ló fi kalẹ̀ ó fẹ́ ọkàn kalẹ̀ ọlọ́run ni wàá lọ́ọ́ yóò dọ́ àyè fún lómi yẹn ṣá ẹ tó bá tún wá wọ ọlọ́run ẹyọ kan seven hundred yẹn ọlọ́run àtún wá máa multiply ẹ̀fẹ́ lómi tó tún kọjá seven hundred wàá lọ́ọ́ wá sí àlẹ́ ìwáyà wàlọ́hù àwọn afáàní ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó lọ́ba sọ́nà alukóhánì kẹ́lí ní tó fi máa ń parí ẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ ìwúyé bẹ́ẹ̀ sí tọ́lọ̀ máa ń bá bọ̀ ọlọ́ba ni wàlọ́ ọlọ́ọ̀bá wa wáàsì ọ̀nà ọba tó dáa yìí ni ọba tó gbà kébi ọba tó gbà yìí ó túmọ̀ sí pé ọba tó jẹ́ pé tó bá gbà yàn láàyè ọ̀sẹ̀ tó lè dín nàmọ́ yàn wọ́n sì rà á ní ọba alámọ̀tán sí ni ó máa tó yẹ pé léèmí àìmọye oríṣiríṣi yẹn tó yẹ pé èèyàn tó bùkátà sí yẹn lénìí wàláì oríṣiríṣi ń bẹ nínú ayé táwọn ẹ lè ní o bùkátà sí yẹn lénìí téèyàn fi sakọ lọ́la ìpètè nìyí ó wà ìyẹn lè má bùkátà sí o bẹ́yàn ń fẹ́ tọrọ yín lọ́wọ́ ẹ̀ tàbí ìyàn fẹ́ lọ bùkátà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìpè tọ́wọ́ gbó padà tó ẹni yẹn sí lọ́la yóò mọ̀ pé ìbájá sàpọ̀nlé fún yàn kí n mọ̀ lọ́wọ́ lánàá ọ̀rọ̀ tí mo sọ yìí wòye wallahu wasi'un alim ibi tó ń kálukú parí ẹ̀ sí ọlọ́ọ̀bá ló mọ̀ àní ẹni tó jẹ́ pé ó nílé ní nígbà tó ní lọ́la kù ní mímọ́ ibi tó yẹ kó máa ṣe síláàmù yẹn tí yóò ṣe sí tó bá padà dọ̀la tí yóò bá sí má yóò máa kó yóò máa dúkọ̀ kò nílé lọ́bẹ̀ má wallahu wasi'un alim ọlọ́run kò mọ́ sáà gbà yìí ẹni kọ̀ọ̀kan eléyìí ó jẹ́ kó yà pé nínú òun yàwọn ẹni ọlọ́run ọ̀nẹ́ máa rọ̀ zàkúnná yunfiqun wọ́n máa ná nínú tí ọlọ́ba subhanahu wa ta'ala tó pèsè fún ẹ jẹ́ ká gbìyànjú káwọn náà ká mú nínú ẹ̀kọ́ yìí ọlọ́ba nígbà kan náà walladhina yu'minuna bima unzila ilayk àwọn iná ni àwọn àtúndọ́ pé wọ́n nígbàgbọ́ sí ta sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wa ma unzila min qabli àti tá a ti sọ kalẹ̀ síwájú rẹ̀ yàní nínú àwọn tíra tá a sọ kalẹ̀ látọ̀dọ̀ náà wa bil akhirati bákan náà nípa ajọ́ ìgbìdẹ̀ òkè wọ́n máa àbàdájú ẹ̀ wọ́n sì máa ń jẹ́ kí iṣẹ́ wọn àti wọn wọn kó tẹ̀lé pé ọjọ́ gbẹdẹ̀ kìyàmà òdodo ni. نعم أجيك على سنو تفسير شيخني والذين يؤمنون بما أنزل إليك وهو القرآن والسنة وهو القرآن والسنة orí tọ́lọ̀ ọba sọ wípé àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àwọn olùbáyọ̀ ọlọ́run náà ni àwọn tí wọ́n nígbàgbọ́ sí ní ta sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam orí tọ́lọ̀ ọba sọ kalẹ̀ ní ìlú Al-Qur'an wa sunnah ọlọ́ba sọ Al-Qur'an àti sunnah kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí wípé Al-Qur'an ọ̀dọ̀ ọlọ́run tún kalẹ̀ sunnah náà wáhìí ni وما ينطق عن الهوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى طبعا يعني الله محمد صلى الله عليه وسلم وما ينطق عن الهوى ọlọ́run àti ẹ̀rí كي í لا ọ̀rọ̀ láti mú ìfẹ́ mi إن هو إلا وحي يوحى ọlọ́ba ní tànàrí bá sọ wáhùn látọ̀dọ̀ lọ wáhùn òní látọ̀dọ̀ lọ ọlọ́ọ̀ba ló ń ṣe pé sọ bẹ́ẹ̀ kò tó sọ kódà kó má jẹ́ náà lọ́kàn ẹ̀jẹ̀ kí a fún ara wa lákòókò ká méjì abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ina hadith bin bukhari wa sa'altu rasulallahi sallallahu alayhi wa sallam fa qult ya rasulallah olóhùn bẹ́ẹ̀ lọ́wọ́ anábọ̀ muhammad oníwà anábì sallallahu alayhi wa sallam ayu dhanbin a'zamu inda Allah ayu dhanbin a'zamu inda Allah ẹ̀ṣẹ̀ yìí ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run tẹ́gbẹ́ tí yẹn bá ṣe é èyí ó kàn dín níwájú ọlọ́run èyí ó ta pátápátá níwájú ọlọ́run nǹkan àwọn pátá náà yóò sọ àwọn ẹbí ní an taj'ala lillahi niddan wa huwa náà ni kò tún ní nǹkan ní tó máa papọ̀ mọ́ lọ o sì mọ̀ pé èèyàn méjì o sì mọ̀ pé ẹni méjì ò tọ́ ọlọ́run nìkan náà ló dá ọ ọlọ́run nìkan ló dá ọ kí ló bá tó ti máa pẹ́ lè ní ìpọ̀ nígbà tó bá fẹ́ gbàmọ́lọ̀ ẹ̀bọ ẹ̀là kọ́kọ́ ẹ̀sẹ̀ tuntun bí jù. وني ثم قلت ثم أين وني قلت ثم أين ورجل لو عن أبي محمد صلى الله عليه وسلم لن يبوي ونجتلي عن أبي صلى الله عليه وسلم يقول تالي هنا أن تقتل ولدك خشية أن يتعم معك هنا نقول قومة بو لنا تريد أوفاكما جنبه ìyẹn tó bá ìbẹ́kọ́nọ́mì ṣe ń lọ yìí ìyẹn bá lọ sẹ́yìn ilé ìwé lè jù bàbá ọlọ́ba tún tẹ̀ ẹ́ pé ààyè táwọn bá ti mú obìnrin òun náà ni wọ́n lọ́ máa ń lọ́ máa ń bò mọ́lẹ̀ àti gbogbo ọ̀nà ní táwọn èèyàn ń gbà ń rán wọn lọ sí ọ̀run báyìí arábìnrin kò ṣe yẹn nípa ya pé tó ń bẹ́ẹ̀ lè lè ka àwọn tí ì kájú ọmọ mi ò tún gbọdọ̀ kú arábìnrin yẹn ló tún lè jù lẹ́sẹ̀ níwájú ọmọ wọn ni kóòtù fún mi ayé ó lọ́ọ́ tún bẹ̀rẹ̀ pé èrò tún ni anabi sọlá asan sọ pé antuzaniya halila tajari òun náà ní kó o ṣe zina pẹ̀lú ọmọbìnrin aládùúgbò rẹ̀ zina ẹgbẹ́lọ́n tó sọ́nà alukóran kẹrin iná òkà náà fa iṣẹ́tẹ̀ ọ̀sán àṣìbìlà ọlọ́ni kò bàjẹ́ ní ọ̀nà orí ibú ni ẹni tó bá ti ń ṣe zina ti ní ọ̀nà tí ó tọ̀ tó fi sórí ibú gbogbo zina ni haram ṣùgbọ́n èyí tó tún wá ga jù ń bẹ̀ òun náà tí yàrá ń ṣe ní neighborhood. arábí wọn ti sọ bẹ́ẹ̀ tán nínú ìwà yẹn abẹ́mọ̀ sọ sọ pé fa anzala allahu tasdiqa ọlọ́ọ̀bá sì ń sọ kalẹ̀ ní yàjóyàjó pé ẹni tí mo rán yìí kì í parọ́ ọlọ́ọ̀bá sì ń sára kalẹ̀ láti bá nǹkan àbí sallallahu alaihi wasallam sọ walladhina لا يدعون مع الله إلها آخر ولا يقتلون لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما ضرب شتو ضرب ضرب صلى الله عليه وسلم شتو لنا لمن شتو nígbà tó lọ bá ń ròyìn àwọn ìbádọ̀ rahman àwọn ẹrú súnmọ́ àwọn ẹni tòun àwọn tó wúyọ̀ ní sí láyàtà kíyàmà nígbà tó lọ bá wá ní ìsìn quality wọn ọlọ́wà ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn tó yẹ kí wọn kì í pè nǹkan kan ní ìpamọ́ wọn kì í pọ̀ lọ́hùn ní ìmọ̀ bákan náà wọn kì í gba ẹ̀mí tọ́nà ṣe lé wọ̀ àfi pẹ̀lú ẹ̀tọ́ kílẹ̀ tó tó wà níbẹ̀ ẹni tó sì zì náà lè pa wọ́n dẹ́kun àbújọ gbàyìn níbi tó bá ti ti ṣẹ̀rí àbá ti tó bá ti wà ní operation bákan náà ẹni tó pààyàn nípò náà ẹ̀tọ́ ọbẹ̀ ni bẹ́ẹ̀ náà nílùú ẹ̀sìn ẹni tó bá fi Islam lẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí pípa ọlọ́ba ni àwọn tó jẹ́ pé wọn kì í gba ẹ̀mí tọ́nà ṣe lé wọ̀ àfi pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ wala yazinun wọn àṣì tí wọn kì í ṣe zina ìlà sọ pé ìtọ́ àdìsí anábì sallallahu alaihi wasallam wahyu náà ni ẹbí gẹ́lẹ́ bó ṣe tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe tó. lóbi dẹ́ pé tọ́lá sọ pé walladhina yu'minuna bima unzila ilayka àwọn bá ń gbàgbọ́ sí tó lọ bá sọ kàlẹ́ fún àwọn muhammad sallallahu alayhi wa yaani àwọn tó ń gbàgbọ́ sí alukur'an wa sunna torí àlànà ibi sallallahu alayhi sọ fún wa pé alẹ́ wà ìní òtí tún kùránà wà nífìlẹ̀ òmà arábìnrin tẹ̀sí ń kọ́ yín dáadáa ìní òtí tún kùránà wà nífìlẹ̀ òmà ọlọ́wọ́ bá fún mi ní alukur'an nígbà tó fún mi ní alukur'an yẹn tán ọlọ́wọ́ tó fún mi ní ntọ́jọ kur'an ntọ́jọ kur'an yẹn bẹ́ẹ̀ ó náà ń súnmọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam á nígbà tó sílẹ̀ yìí á sì máa tẹ̀lé ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ náà. وني قال تعالى الله سبحانه وتعالى صفوانا القرآن الكريم أرضاني وأنزلنا إليك الكتاب والحكمة وأنزلنا إليك الكتاب والحكمة أرضاني عصو كميجي كالفان صلى الله عليه وسلم عصو إني القرآن كالف ذلك الكتاب أرضاني عتصو القرآن كالفان صلى الله عليه وسلم ولحكمة عتصو حكمة كالف ọmọ ìgbé méjì lọ́wọ́ sọ kalẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam alukur'an lórí àwọn tá a gbọ́ra wọn ní kur'an yìí tàbá àwọn tó jẹ́ pé ìdájọ́ súnà nàbí sallallahu alaihi wasallam kì í sábà tẹ̀wọ́n lọ́rùn wọn ò náà alukur'an torí ẹni náà tọ́lọ̀ ní ànábì wọn kọ́ wa wa yu'allimuhumul kitaba wal hikmata wa yu'allimuhumul kitaba wal hikmata ọlọ́run kí wàá ní alihikma kí ló yé kí lọ gbọ́n tànà bí ọmọ nìkan wa sheikh sọ pé fẹlẹ taqul adabi alihikma alimami shafi'i rahimahullah ta'ala wani alihikmatu iya sunna alihikmatu iya sunna nínú ọ̀rọ̀ mi ó ní ìlàmùtàkùnì lẹ́xìkìmẹ̀tù ìlàmùtàkùnì sunna ìyàlẹ́xìkìmẹ̀ fẹlẹ adìrìmáyà tọ́lọ̀ bá ló ń sọ nǹkan méjì kalẹ̀. alukur'an tí ṣe kitab wàlẹ̀ hikma àti hikma oríṣiríṣi bá ti ṣe hikma lẹ́lẹ́ẹ̀kejì owó ìdún tó fẹ́ jẹ́ mọ́ kó bá kó òun sàn tí ó bàjẹ́ tí ìbá ti ṣe súnà lẹ́lẹ́ẹ̀kejì ní tó fẹ́ jẹ́ òye wa ilé ìjọba ẹni wá sọ pé rárá kùránì nìkan ní kẹ́mi sọ fún wa arábí sallallahu alaihi wasallam arábí ẹ má jẹ́ kí n gbọ́ kẹ́ni kọ̀ọ̀kan yín kó máa sọ pé báyìí nana níbo mi arábí ni yóò ṣe kó ahadukum jalisan ala arikati ó bẹ̀ yá nísìnyí tẹ́nì kọ̀ọ̀kan yín tí ó jókòó sórí àríkà rẹ̀ ìyàtọ̀ bẹ láàrin àríkà àti kùrùsíyìn àga tá a fi ń jókòó nílé ìwé kankan yẹn kùrùsíyìn yẹn amtia tá a máa ń lò nílé tó yẹ pé ẹni tó ní yóò gbọ́wọ́ lé yóò lọ́wọ́ méjì yóò gbọ́wọ́ lé báyìí ilé kùrùsíyìn yẹn àríkà èyí tá a fi jókòó kùrùsíyìn lélẹ́yìn so àríkà ní kíni o àríkà ní amcha ọ̀gá ọlá tó bá jókòó tó yóò fẹ́ ara mi ẹnì kọ̀ọ̀kan fẹ́ jókòó sórí yẹn ìyàkúrò yóò máa sọ pé má wà jáde náà fi kitabillahi ittaba'na àfa ìtẹ̀ sọ yìí sínú àlùkùránì ló wà tó bá tó àná àlùkùránì á tẹ̀lé wà má lam najid lam na'khud ó dábàá sínú àlùkùránì á lè o àlè máa sọ̀rọ̀ o nta ara tó kàn kàn àní tẹ̀lé ara mi ni àlá ẹ̀fẹ́ tí kẹ̀ dọ́ dada wa inni utitu al-Qur'ana wa mithlahu ma'ahu ọlọ́ba fún mi ní al-Qur'an àti dèdè wẹ́n al-munkiruna lis-sunnah qadiman wa hadithan àwọn pọ̀ àwọn tó yẹ kó wọ́n ń kúrira sunna ànábì Muhammad sallallahu alaihi wa sallam nílẹ̀ Yorùbá tá a wáyé brọ́dà mi ní kánú àwọn universities in Nigeria federal university kan ní Abẹ́òkúta wọ́n láwọn àwọn àdìjá ní àwọn university lọ́dún yìí ìmọ̀ọ́mù university yẹn wá bẹ́ tó clear fún abẹ́ ẹ̀yin bọ́ ẹ̀ẹ́dẹ̀ wọn ló pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ẹ̀yin wà mẹ́gbà tí ànábì sọ oríṣiríṣi oríṣiríṣi interpolations oríṣiríṣi additions ló ti ní wọ́bẹ̀ alterations ó máa wà ń bẹ̀ wọ́n ní ó wá pe àwọn brothers mẹ́ta àbí mẹ́rin jọ nígbà tó wá pè wọ́n lórí kútùbà jimá náà ló tún pè wọ́n yẹn o nígbà tó wá pè wọ́n jọ ó wá sọ̀rọ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin jẹ́ẹ́jẹ́ ó wá lè sọ̀rọ̀ tó ń sọ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ọ̀kọ̀ọ̀kan ó jẹ́ nǹkan náà wa kan brass mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ká bọ́ síta ó sọ yẹn fún wọn ní kọ̀rọ̀ wọ́n ní ká mọ wá sí gbàgbà lójú àwọn jẹ́mọ̀ ẹ̀ ìwọ náà dájá kí mo sọ fún ọ ẹnìyẹn sọ pé ẹ sọ báyìí báyìí báyìí báyìí ẹnìyẹn dì wọn ni ẹ̀yin jama yẹn máa dé ẹnìkejì wa nígbà tí ẹnìkejì ní duration díẹ̀ wà láàrin ọ̀rọ̀ tẹni àkọ́kọ́ àtẹnìkejì nígbà tí ẹni ẹlẹ́kẹta dé duration díẹ̀ wà bẹ́ẹ̀ oníṣẹ́ ti rí o àdìsí ti rẹ́ nìyàwó alẹ́ mọ̀ nù ọ̀rọ̀ tèmi pé wọ́n dé abos bọ́sẹ̀ ọ̀tá náà bí ti sọ ní over one thousand three hundred years ago four hundred years ago tẹ́nìkan wà máa claim mi pé àdìsí kan sọ yìí جزاكم والآخرة ولقد وأنزلنا عليك وأنزل الله عليك الكتاب والحكمة أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ọba ní sẹ́mu ẹ̀dá bákà kùránì lọ ẹ̀ bàbá kan lè láì dàgbọ́ wọ́n tó onígbàgbọ́ sí tọ́lọ́ ọba sọ pé kákẹ́hùn ká dá àwọn ẹ̀ka yọ zàká onígbàgbọ́ sí gbogbo ká ṣe dáadáa sóbi ẹni onígbàgbọ́ sí lé bóòlù ṣe wá takò làákàyè rẹ̀ láti gba wàmí ma wá ẹ̀ bóni sọ takùlà ákẹyìn láti yọ wàlẹ́bí náà nínú náà bìnnà nzìlá ìlẹ̀yìk. ọlọ́run sẹ́yìn mọ̀tà bá kan alukur'an bẹ́ẹ̀ fapá kalẹ̀ ọlọ́run kò sẹ́sẹ̀ kíkà tá àṣẹ tó bá ṣe báyìí ilà àkẹ́zùn fil hayati dunya ọlọ́run ìdójútì ìkúnmẹ́rẹ̀ ní àná gbẹ̀yìn láyé ọlọ́run kò ní ṣètò abẹ́ kótó àdìpé yọ̀rọ̀ pàdé ẹ̀ lẹ́tẹ̀ẹ́ wa ma unzila min qablik bákan náà àwọn tí wọ́n ní gbàgbọ́ sí i ti àsọ̀kalẹ̀ síwájú wa nabi sallallahu alayhi wa sallam sheikh Sa'di rahimahullah ta'ala wọ́n ní eléyìí wa ma unzila min qablik wọ́n ní yashmalu iman bi jami'il kutub as eléyìí ti kó sínú ká nígbàgbọ́ sí gbogbo tẹ́ra tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó ti sọ̀kalẹ̀ ṣáájú wa yatadamma al-iman bil-kutub al-iman bir-rusul wa bima ishtamalat alayhi. ń dára tí gbàgbọ́ sáwọn tẹ́ra tọ́lọ̀ ọba ti sọ̀kalẹ̀ ṣáájú a jẹ́ pé ó ti kó sínú náà ìgbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti rán ṣáájú yẹn onífàlẹ̀ yufarriquna aleyhi salatu wa salam lẹ́yìn anagba muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan àti arákùnrin kan náà mùsùlùmí àti yahudi kan ọ̀rọ̀ jọ dàwọn pọ̀ bọ́lá ṣe dàwọn pọ̀ arákùnrin náà sọ pé la walladhi ba'atha musa bil haqq òun gbà òun fọba tó gbé musa dìde pẹ̀lú òdodo òun fi òun fi búra anabi sallallahu alayhi wa alayhi wa sallam bára bí ṣọwá gbé e lórí bí arákùnrin ṣe gbé lè jàre wọn ni ló bá ń la yahudi ìdájú. yàtàkùnrin hàdà wà nàbí yìí bẹ́ẹ̀ nàbà ara nínú wọ́n máa sọ ìwọ́n máa dá ọkọ̀ musa kan nígbà kan ẹ̀rú sallallahu alayhi wa sallam wà láàrin wa anabi sallallahu alayhi wa sallam wọn gbàgbọ́ anabi sallallahu alayhi wa sallam wà lọ anabi láàtúkọ̀ ni ala musa lásìkò bìrì ní ara musa anabi ní ẹmẹ ẹmẹ bìrì lọla ju musa lọ ṣé mushkila wa mi bi hadith yẹn àwọn kan mú hadith yẹn pé láàyè ìfarikó láàyè ìfarikó bẹ́ẹ̀ ní ahadin nínú wọn àní sùkúnyà láàrin kankan nínú wọn ìyẹn fi dùbò wọ́tí àní sùkúnyà pé ayọ̀ kan lẹ̀ káyìí torí pé àwọn christian ní sìn káyọ̀ tó fi wọ́n claim ní sáré sàlátọ̀ sùnà ká máa tàbí kò ní sàn lá ìtumọ̀ náà nípa bẹ́ẹ̀ kù yẹn ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam anabi ló lọ́lá ju alali itlaq nínú gbà wọn jẹ́ bí ọlọ́run anabi náà dẹ̀ sọ bẹ́ẹ̀ ana sayyidu waladi adam la fakhar anabi ló ebi lọ gáàdì gbogbo ọmọ anabi adam kìí ṣe fakhar kìí ṣe ti fàárì sallallahu alaihi wasallam lọ́lá ju musa lọ wọ́n lọ́ọ́ ẹgbẹ́ pé ọlá ta fẹ́ mẹ́rin kọ̀ǹpẹ́ àwọn anabi ọlọ́run yìí tó bá pẹ́ láàrin wípé àfẹ́mi mú kan wálẹ̀ fún kan ní ìgbọ̀nà ṣẹlẹ̀ ìyẹn ló máa ń dàbí pé kókò ní ẹ̀ńlá ìyàwó dúdú dájú láti láti fọ bìlíbi àlàmùsà ẹ má sọ pé mo lọ́la ju musa lọ yàní ní ìsọkúmọlọ́lá àti ti ìfẹ́ máa mú musa àrí sàlámù wálẹ̀ ilé sọ iléeṣẹ́ kan sọ pé nínú pa nígbàgbọ́ sí tíra tó bàbá sọ kalẹ̀ ó náà ní á nígbàgbọ́ sáwọn òṣìṣẹ́ ọlọ́run a sì gbàgbọ́ sí tí wọ́n mú wa ó ní khususan at-Tawrat wal Injil wal Zabur àwọn tí wàá mẹ́tẹ̀ẹ̀ta kan mú kọ́ wọn á ní gbàgbọ́ sínú ó ní wa hadhihi khasiyatun yìí ó ní ilé yìí nínú ìròyìn tó jẹ́ pé a fi ń dá àwọn ọmọ mi nínú ọ̀lọ́tọ̀ ni yóò rí nínú ìjọ ní ilẹ̀ kutubi samawiyya ẹgbẹ́ ní sìn àwọn àgbà tàwọn àgbà ìjìn ti àgbà ìjìn àgbàdo ṣùgbọ́n kì í ṣe táwọn onípàtìpàtì gbé káàkiri dá àwọn afájà pọ́lọ́ ọba sọ tíra kankanlẹ̀ àti ní ìjìn kì í ṣe tán pẹ̀lú testament náà àgbà pọ́lọ́ ọba sọ tíra kankanlẹ̀ ti jẹ́ àtàwọn àgbà pé ọlọ́ọ̀bá sọ tíra kankanlẹ̀ ti jẹ́ àzàbúrò kìí ṣe yí màwáìsù bá nígà àdí màwáìsù bá nígà o wọn fi máa sọ màmá ńlá bí ọdún dọ́bí kọ̀dọ́ yìí wà láńkì nìkan eléyìí sẹ́kù ń sàbúrà ọ̀la ìdílé àwọn ẹni tí wọ́n bá wà ní tó ń kà tiẹ̀ mú ní akàkùnrin ni wọ́n ti tú sí ìbò wọ́n tú sí yorùbá ìyẹn kọ́ ánìgbà tó fi tíra yẹn ọlọ́ba sọ kalẹ̀ oní eléyìí ni nínú sópin àláàrin àwọn ànábì ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní al-anbiya ikhwatun li alati ànábì ní àwọn ànábì ọlọ́run ọ̀tá ikhwatun li alati ànábì ní ọmọ ọba kan ni wọ́n ọmọ ọba kan ànábì ní abu wahid ummahatun shatta bàbá kan náà ló bí wọn ṣùgbọ́n ìyá wọn pa ọ́ kí n bá nàbí sọ kó máa kọ́ lẹ́nu ànábì ẹ̀sìn tí wọ́n ń sìn ẹ̀sìn kan náà ẹ̀sìn tí wọ́n bá sìn ọmọ ní wíṣà sìn ọmọ ní anábà Muhammad sallallahu alayhi wa sallam anábà Ibrahim anábà anuhu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ sọ́ọ́lẹ̀ òfin ní ìsọ̀kúta lọ́wọ́ pé al-Islam bí mafhumi al tàbá ní Islam tàbá ní ká fojú tó fẹ̀ wọ Islam àti òun náà táwọn yìí ti ń sìn láti tọ́tọ́ bàbá ti dá nàbẹ̀wò Adam tó jẹ́ sùn dòdò tí ó fi jọ́ ìgbìdà kíámù ó sì tabaríkà fi ojú tó fún tabaríkà fi wò ó ìyẹn ni mafhumu al-khass òun náà ní tọ́lọ́ ọba fún ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ dáwọ́ pé Islam á sọ pé lẹ́gbẹ̀ẹ́ àwọn tágbèrè àwọn níyàwó bí tágbèrè àwọn Jews àtàwọn tágbèrè àwọn Christians Islam ní àmì ìsúnmọ́ àlùsàlà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ìdáwọn Yahudi claim tàbí ìdáwọn Nasara claim pẹ̀lú Isa àti Musa correct àríwí tànẹ́bì yẹn ní islam nígbà bá kojú wípé àti musa àti isai kílẹ̀ sí tí wọ́n ṣe gan òun náà ní islam bí bẹ́ẹ̀ ni gbàgbọ́n ànábì ọlọ́run ọlọ́run sọ́nu suratu ali imran ọlọ́run yẹ qul ya ahla al-kitab lima tuhajjuna fi ibrahim. قل يا أهل الكتاب لم تحاجون فيه إبراهيم وما وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين طبعا يا أهل الكتاب أي أهل الكتاب أن يهودية النصارى لما تحاجون في إبراهيم كلمة جاء سنة إبراهيم kílẹ̀tẹ̀ ń sàríyànjiyàn láàrin ara yín nípa Ibrahim ọlọ́wọ́ ni wọn sí láti tawrat wal injil àtọ́rọ̀ ta fún Musa àti Injil ta fún Isa ọlọ́ba ní àṣọ méjèèjì kalẹ̀ illa min ba'di ìgbà tí anabi Ibrahim ti lọ tán ó túmọ̀ sí pé kìí ṣe àtọ́rọ̀ ní anabi Ibrahim ti sùn náà kìí ṣe Injil mo fi sùn náà wa ma unzilatit tawrat wal injil illa min ba'di ó ti kú láyé kí ni tẹ́yìn gbé káàkiri kótó kótó kátó sọ̀kalẹ̀ fún yín ọlọ́run ní àfọ̀dà tá a kì í ṣe ìdílé àkàyè ni torí ẹ̀ ló jẹ́ pé ẹnìkan ń sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́ ní ipò mọ̀ báwọn tó máa ń bọ̀ jáde káàkiri yẹn kì í sẹ́sìn nígbà tí wọ́n mú kankan kan ok arábì sọlọ àníwá àníwá sọlá àtàwọn sọ àgbà pé tẹ̀lé ìmọ̀ dáa kalẹ̀ nísìnyí tọ́dún mélòó ó lè mọ̀ kò wádìí nípa ẹ̀ ṣùgbọ́n kò one hundred fifty years lẹ́yìn tó wá rí báwọn ohun tí one hundred fifty years lẹ́yìn ànábì lọ ní sìn ẹ sábà yọ orókì yẹn tó ó sọ yẹn mo ní kí ló bàbá rí bẹ́ẹ̀ tí ò two hundred years láyé adépa àwọn táwọn lọ lánàá ní nǹkan ẹ̀kọ́ ni wọ́n ṣe táwọn kábàlẹ̀ nǹkan ojúṣe táwọn ànábì ojúṣe àwọn ànábì ọlọ́run làwọn ṣe pé kódà ojúṣe yìí ó lè fáwọn ànábì ọlọ́run ó lè fáwọn olómìnira míì ojúṣe ìyàwó àṣẹ kò dẹ̀ sáà nàbí ọlọ́run kankan tó jẹ́ láì màkà àbí sáà nàbí ọlọ́run kankan tó jẹ́ láì màkà ẹn tọ́lọ̀ bá ṣe lánàá bí òun náà ní ló ń jẹ́ àlàmù ọ̀nàtì ẹn tó mọ̀ jù nínú jù ìyẹn ni Musa lérò nígbà tí wọ́n délé ìkọ́nà ní àlàmù ọ̀nàtì ta ló máa jù Musa ò ṣe èmi di ó lè mìíràn tó kó tó máa pé èmi gba wáhìí ẹni ò dá kótó ní bọ́lá ọmọ subhanahu wa ta'ala náà padà fi hàn ibi ó tún fi kún tó títí mà. so ìdá tí a bá wò bẹ́ẹ̀ tó bá pé tí a bá rò pé ibi tí wọ́n ẹ̀ṣẹ̀ dálẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí iyì kan lè yóò ṣe tí ó fi ojú rọ ọlọ́run ṣe kí ni yẹn nígbà tí èèyàn ṣe lákàyìn. ọlọ́run àwọn ọ̀sìn láti Tawrat wal Injil Tawrat wal Injil ọlọ́run ò sọ́kalẹ̀ àdébùbọ̀ ẹ̀ ń tẹ̀lé ọ̀tọ̀ àfọ̀dẹ̀ tá a kìlọ̀ ẹ̀ nílà kí ni ìyàn fẹ́ kí làárín ìyàn fíyàn fẹ́ ń ṣe ó ní ẹ pé ìlànà yìí tẹ fi kún kálukú tẹ fi máa dúró Ibrahim sí ìlànà ìlànà inú ìṣìnà tẹ wà kò lè jẹ́ pé tí ìyẹn ló ṣe ọlọ́run máa ká lẹ Ibrahim yẹn wò bí ìyẹn wọn lára sọ̀rọ̀ nìyẹn ọlọ́run ẹ jẹ́ pé yìí ní Ibrahim kì í ṣe Yahudi kì í ṣe Nasara walakin ṣùgbọ́n káàdà hanifan musliman ẹni tó jẹ́ pé àsọtúmọ̀ àsọtúmọ̀ hanifa láìní ìgbà náà ni alimọ́ọ̀rì ìlọ̀pọ̀ ẹni tó jẹ́ pé tọ́lọ́ nìkan ló ń ṣe alimọ́ọ̀rì bó àni ṣèkì àlè ẹni tó jẹ́ pé ó máa ń kọ́ ni ó máa ń kọ́ tí ọ̀gbìn sí ẹbọ àti gbogbo àwọn tó ń ṣẹbọ ó máa ń kọ́ ni sí wọn. àwọn àníwò ọlọ́run ń ádà pé ẹ̀sìn kan náà ni ẹ̀sìn gbogbo wọn ní ọgbọ́n sísọ onísùn nàpá ọlọ́ba sọ pé wábìlì bákan náà àwọn ìgbàgbọ́ òdodo wọ́n ní gbàgbọ́ wọ́n ní máa mọ̀ dájú nípa ọjọ́ alkiyama wọ́n wà láàkírọ̀ wọ́n ní báńkì ní aláàkírọ̀ tọ́lọ̀ bá ní wọ́n ní ìmú kìnnìún wọ́n máa mọ̀ dájú pé alkiyama ń bẹ wọ́n ní ismu lima yakunu ba'da al-maut ntó bá kú tó sẹ́kù lẹ́yìn ikú ìlà ń pè ní àkírọ̀ ó ní wàhásọ̀ òdòdó dáadé lẹ́yìn náà. orí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala máa máa ń sọ̀rọ̀ iṣẹ́ tó sẹ́kù lẹ́yìn ikú lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ nípa àgbàgbọ́ nípa al-iman bil-ghaib nílẹ̀ anna al-iman bil-yawm al-akhir tó gbé ìgbàgbọ́ nínú ọjọ́ ìgbìdà kìyàmà oní ahdu arkani iman ìkànnì nínú orígun ìgbàgbọ́ ni wàlẹ̀ annahum a'zamu ba'ithin ala rọ́gọ̀bẹ̀tì wà rọ́hàbẹ̀tì wal amal. ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ó ní torí pé káàmù wọn ti dògbé ní alikiyama ó ní aavon baizi nínú tí máa ń tà yín dìkan nínú tó máa ṣe kíni o tó máa ń tà yín dìkan tí máa ń gún ìlú kẹsẹ láti sojú kòkòrò dáadáa wà rọ́hádátì àti láti sáko nínú tí ó da wàlẹ̀ amẹ́n àti láti máa ṣe olóore ìyẹn ni hikma tó ń bẹ níbi ọ̀pọ̀lọpọ̀ àdìsá níbi sọ́lá sọ́lá tánà bí ó sọ pé mankana yíyinu bilahi wàlíyọ́mi àkìrí fàlíyàkùn khayron àwòlẹ́yàsùmọ̀tì ẹtí bá gbọ́ lóun àtijọ́ bíi alkiyama kó yà máa sọ dáadáa so ti bẹ́ẹ̀ sọ àyè dá ètò sọ alkiyama ní màrújọ wọn àjọ náà kéèyàn máa ń rántí kó máa fi gbàgbé yẹn sọ́kàn kẹsẹ́ ni fún yàn alẹ́ ọ̀rọ̀ gọba láti máa ṣe dáadáa wà ọ̀rọ̀ àdá wà ní àmì àti láti máa ṣiṣẹ́ láti máa dọ̀rọ̀ ńjọ́ àti jẹ́ gbẹdẹ kí wọ́n máa fọlá yóò lè jẹ́ ọ̀rọ̀ kó mọ̀ mọ̀ fi sùtá kó mọ̀ mọ̀ fi kan alábàgbé rẹ̀ ẹni tó bá dojú ọ̀njọ́ àti jẹ́ gbẹdẹ kí wọ́n máa kó mọ̀ mọ̀ pọ́n aládùúgbò rẹ̀ lé arábìnrin wàlúwàhìlà yìí ilẹ̀ wàlláhi ilẹ̀ yomi wàlláhi ilẹ̀ yomi kò bí ọlọ́run gbọ́ o kò bí ọlọ́run gbọ́ o táyà ẹni tó bá yẹ pé àwọn aládùúgbò rẹ̀ kò fọkànbalẹ̀ sí wa burúkú tó léwu o mọ̀ pé tíyàbá ti ń rí tí jóbi ilẹ̀ òkè àmọ́ ẹ yóò mọ̀ tàyà nídìí kan láti máa ṣe dáadáa ó ní wàlẹ̀ yẹ̀kí ọlọ́ba ní wọ́n wàá mọ àmọ̀dájú pẹ̀ onígbàgbọ́ ní yẹ̀kí wàlẹ̀ àìlmù àtà òun náà nìmọ̀ tó pé alẹ́bí lẹ́sàfí àdìmẹ̀ṣàkìn tó yẹ pé kò sí ìrújú bí ti wulẹ̀ kó máa ń àìmójúbò lè àmà ìrújú tó jẹ́ ìmọ̀ tó jẹ́ pé ó pé tó jẹ́ pé téèyàn bá ti wá nímọ̀ ẹ̀ ilé ìmọ̀ tìyàn lọ́pọ̀pọ̀ láti ṣe tọ́lọ̀ ọba fẹ́ ó ní òlẹ́ ayé ọlọ́ba ní orú àwọn èèyàn wọ̀nyí àfọ́nù tafsir ó ní ayé al-mawsufuna bi tilka sifatil hamida gbogbo ìròyìn dáadáa tá a ti sọ yìí wọ́n nígbàgbọ́ nínú ọkàn gẹ́gẹ́ náà bá ṣe gbé kalẹ̀ bá nàbí ṣàlàyé fún wa bá ṣe rí ní alukur'an bá ṣe rí ní sunna ìròyìn àkọ́kọ́ nìyẹn ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ń gbé ìlú dúró bó ti tọ́ àti bó ṣe yẹ ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n tún wá ń lé nínú ta fún wọn sójú ọ̀nà náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin wọ́n nígbàgbọ́ sí alukoran karim àti sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n nígbàgbọ́ sí àwọn àtìrà tó lọ àtàwọn òjíṣẹ́ tó bákan náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹfà wọ́n tún wáá ní ìgbàgbọ́ tó kó wọ́n sì máa mà dájú pé àlùkìyámà ń bẹ wọ́n sì ń di kíṣẹ́ wọn náà kó máa ṣàfihàn pé àwọn ọlọ́pàdé wọn náà wọn àti ṣẹ́gi ẹni tó jẹ́ pé yóò máa rògbòkò sàlùkìyámà ọlọ́ba ní ọ̀lẹ́ àwọn èèyàn wọ̀nyí ṣẹ́kun al-mawsufun bitilka أي على أذن الأذين هو الذي ما نتوقع لأن التنكير للتعظيم تقول الله بس مواني هدى تمواني نكرا مواني للتعظيم الله با في بي تتوبي في وجوانا تعوان وني أي وني وأي هداية شاهدني إن نولوا تبي أعظم من تلك الصفات المذكورة تجوكي لبيوين تاسعيك ولا رينا المتضمنة للعقيدة الصحيحة nínú tá a sọ yìí nísìnyí àti sọ̀rọ̀ àkídà sọ̀híà wal a'mal mustaqima àwọn iṣẹ́ tí mo ń fẹsẹ̀ yẹn lé ojú ọ̀nà tààrà àwọn iṣẹ́ dáadáa àwọn iṣẹ́ olóore ẹni wà á ní ìdáyà alhaqiqa illa hidayatu àwọn ọ̀gá mọ̀nà wípé èèyàn mọ̀nà gan tayọ àwọn tá a ti sọ yìí olùwàmà síwáha lórí gbogbo tó bá ti yàtọ̀ sí ìròyìn tá a mú wáyé lẹ́mìnà àkọ́ àláfà nínú ìròyìn tó bá ti takò fa ìyàbọ̀ lẹ́yìn lẹ́tùn fàyíyá dọ̀làlà eléyìí ni ìṣìnà àbẹ̀wọ̀n ọba subhanahu wa ta'ala kó má ṣàlàyé gbanijọ́ sí fẹ́ni kọ̀ọ̀kan kó fún wa ní àgbẹ̀yànjú bí a ti sọ̀rọ̀ ibi tí a ṣe bá ọ̀nà kó ṣàforíjì fún mi hada wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh aqulu ma tasma'una astaghfirullah li wa lakum.